الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوان نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú àrísàlá títí al'imam ibn abi zayd al-qirawani alayhi rahmatullah èyí tí a ń gbé yau ọ̀rọ̀ nípa annikah ibi tí abadé òun náà ni àwọn tó ṣe wípé ó jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ nínú obìnrin eléyìí ni tí agbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tí ó kọjá a pín wọn sí ọ̀nà mẹ́ta àwọn kan bẹ tó ṣe wípé ìjẹ́wọ̀ wọn ní í ṣe pẹ̀lú ìbí that is ìbí dàwà pọ̀ bí bàbá àti ọmọ rẹ̀ bàbá ò lè fẹ́ ọmọ bíbí rẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí ò lè fẹ́ ìyá rẹ̀ èyí ò lè fẹ́ ọmọ ìyá rẹ̀ tó yá ìyá nìkan ló dà wọ́n pọ̀ ni àbí ìyá àti bàbá ló pa wọ́n pọ̀ bákanáà èyí ò lè fẹ́ ẹni tí ó ṣe pé bàbá ló dáyàn pọ̀ pẹ̀lú ẹ̀ a lè fẹ́ ẹni tó jẹ́ àbúrò bàbá wa àbí ẹ̀gbọ́n bàbá wa a lè tó jẹ́ àbúrò ìyá àbí ẹ̀gbọ́n ìyá wa a lè fẹ́ ọmọ àbúrò bàbá wa àbí ọmọ ẹ̀gbọ́n bàbá wa wa a lè fẹ́ ìyẹn lọ́kùnrin ni àbí lóbìnrin sọ àwọn yìí àwọn tó ṣe wípé a sọ wípé ìdídà wá pọ̀ ṣọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an ó ní hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت àwọn wọ̀nyí ètò dàwápọ̀ náà ni ẹbí ẹ̀jẹ̀ ló dàwápọ̀ pẹ̀lú àwọn wọ̀nyí ọmọ wa tó jóbìnrin àlefẹ́ bákanáà àlefẹ́ ìyá wa àbúrò ìyá wa ẹ̀gbọ́n ìyá wa a lè fẹ́ wọn bákan ọmọ àbúrò wa ọmọ ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin tó ń jẹ́ obìnrin a lè fẹ́ so gbogbo àwọn yìí àwọn tá sọ pé kí ni ìbí dàwà pọ̀ nìyẹn ẹ̀jẹ̀ dàwà pọ̀ àwọn tá lè fẹ́ nìyẹn sọ àwọn eléyìí ni pè ní المحرمات بالنسب أو المحرمات بالولادة bákaná sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n jẹ́ almuharramatu bilmusahara àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ nítorí wípé ìjánà ó dàwà pọ̀ sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ó ní wala tankihu ma nakaha abahukum minan nisaa illa ma qad salaf إنه كان فاحشة ومقتا وساء سبيلا ọlọ́run ọba ní ẹ má fẹ́ ìyàwó bàbá ìyàwó bàbá yín tán sọ mí wàyí kò ń ṣe ìyá yín torí pé àyà ti sọ pé kí ni a lè fẹ́ ìyá wa ṣùgbọ́n ní ààyè yìí ọlọ́wọ́ bá ní wala tankihu ma nakaha aba'ukum minan nisaa illa ma qad ìyàwó bàbá yín bí bàbá yín ti jáde láyé àbí bàbá yín kọ́ ẹ gbọ́dọ̀ fẹ́ kí ló fàtà àfi lè fẹ́ obìnrin tí bàbá wa kọ́ọ́lẹ̀ àbí obìnrin tó ṣe wípé ìgbà tí bàbá wa jáde láyé ó fi ilẹ̀ yàtọ̀ fún ìyá títí wa gangan ìyàwó mi tó jẹ́ ìyàwó bàbá wa tí bàbá wa ti kọ́ọ́lẹ̀ kírẹ́tà wò lè fẹ́ tí bàbá wa jáde láyé kírẹ́tà lè fẹ́ a sọ pé a lè fẹ́ nítorí kí ni almusahara ìjẹ́ àna tó ń bẹ láàrin àwa méjèèjì ẹ̀jẹ̀ kọ́ ló pa àwa àti ẹ̀ torí pé ìyàwó bàbá wa ló jẹ́ kò ń ṣe ìyá àti tiwa ṣùgbọ́n a lè fẹ́ lilmusahara nítorí ìjánà eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ bí tí ọlọ́wọ́ bá ti sọ àwọn táà lè fẹ́ so lẹ́yìn ẹ̀rọ ọlọ́wọ́ bá mú àwọn táà lè fẹ́ nítorí ìbí ọlọ́wọ́ bá máwọn yẹn wá ẹni táà lè fẹ́ nítorí àná ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́kọ́ mú àpèjú ẹyọ kan wá ó wá fi àwọn táà lè fẹ́ nítorí ìdí ó fi yẹn tẹ̀lé lẹ́yìn náà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó wá tún sọ àwọn tó ṣe wípé a lè fẹ́ nítorí àná àwọn tó ṣẹ́kù Ọlọ́hun Ọba mú wá létà Ọlọ́hun Ọba kà wọ́n ó ní bákan náà wa ummahatu nisaikum wa ummahatu nisaikum àwọn ìyá ìyàwó yìí nísìn a ti fẹ́ obìnrin kan ìyá tó bí lọ́mọ a lè fẹ́wò mọ́ ìgbàta ti fẹ́ ọmọ rẹ̀ a lè fẹ́ ìyá tí ó bí lọ́mọ kò bá jẹ́ pọ́mọ ẹ̀ ṣaláìsí kò bá dẹ̀jẹ́ wípé akọ̀ọ́lẹ̀ ni àbóhun ló sí kì fún kólẹ́rò ṣáṣá àti fẹ́ ọmọ ẹ̀yẹn kódà kó ṣe wípé kámọ́súnmọ́ kódà kámọ́súnmọ́ a lè fẹ́ ìyá rẹ̀ wa ummahatu nisaikum ṣòkítà rẹ̀ fẹ́ ìyá ìyàwó wa torí ìjánà bákanáà wárọ̀bá ibùkùnmùláti fi hujurikum min nisaikumùláti dakhaltubihin bákanáà àwọn ọmọbìnrin tí ìyàwó yí bí síbò mi àwọn ọmọbìnrin tó ṣe pé ìyàwó yí wọ́n bí síbò mi àti sẹ̀yìn kọ́ ni wọ́n bí ọmọ yẹn fún ẹni tẹ́ fẹ́ níyàwó léta ó ti lọ́kọ ọ̀kan tẹ́lẹ̀ tó dẹ̀ ti bímọ fún ọkọ yẹn ọmọ tó bí fún ọkọ yẹn tó jóbìnrin ẹ lè fẹ́ ọmọ yẹn kò bá jẹ́ wípé ọmọ yẹn ń gbé ọ̀dọ̀ yín o àbí kò gbọ́dọ̀ yín ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ lórí ẹ̀ contrary sí nǹkan tí àwọn zọ̀hìríyà ń bẹ lórí ẹ̀ bákanáà ọ̀rọ̀ míì tó wá láti ọ̀dọ̀ Aliyu radiyallahu anhu wípé tí ò bá gbọ́dọ̀ wa a lè fẹ́ pé wọ́n ní Ọlọ́hun wa subhanahu sọ wípé wa raba'ibukum allati fi ujurikum àwọn ọmọ ìyàwó yín tí ó ń ṣẹ̀yìn lẹ́bí wọn tán bẹ fi hujurikum ní ilé yín ní nìta ìkùnmùnlá tí dàkàltù bihin tó ṣe pé àwọn ìyàwó yín tẹ́ ti bá láṣepọ̀ àwọn ẹni wọ́n bí wọn náà kí ọmọ obìnrin kó tó lè jẹ́ wọ̀ fún wa ó gbọ́dọ̀ jẹ́ wípé ìyá rẹ̀ tá a fẹ́ àti súnmọ́ ìyá rẹ̀ tá a bá fẹ́ ìyá rẹ̀ tó ṣe pé bí a ń gbà tí a ṣe ápùdù pẹ̀lú ìyá onítọ̀lá kú wáyé àti ìsúnmọ́ rárá àbí bá a ṣe ṣe ápùdù pẹ̀lú ẹ̀tàn òun ló jáde láyé apadà ọmọ bíbí inú rẹ̀ tó bí fún ọkùnrin míì ṣe a lè fẹ́ àbá a lè fẹ́ eléyìí bẹ̀lẹ̀ ìṣìmá a lè fẹ́ torí pé ìyá rẹ̀ àti súnmáyà rẹ̀ àti súnmáyà so a lè fẹ́ ọmọ nígbàtà bá ṣe ágbú pẹ̀lú ìyá tàbá ti súnmọ́ ìyá tàbá ti súnmọ́ ìyá a lè ṣe kíní a lè fẹ́ ṣùgbọ́n tàbá ti súnmọ́ ìyá a lè fẹ́ torí kí ni torí pa ti súnmọ́ ìyá rẹ̀ but kéèsì ọmọ obìnrin ta kàṣíwájú tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ wípé wa ummahatu nisaikum àwọn ìyá ìyàwó yín ìyá ìyàwó yín ọlọ́mọba ló ń ṣe léwọ̀ fún yín ọlọ́mọba ò sọ wípé àwọn ìyàwó yín tẹ́ ti bá láṣepọ̀ kò sọ pé àwọn ìyàwó ìtẹ́ ti bá láṣepọ̀ ọlọ́run ọba tú ẹ̀ kó wà general that is ìyàwó yìí ẹ̀ bá ṣe àánkùdù pẹ̀lú obìnrin lónìí sí kí ọmọbìnrin yẹn wá jáde láyé ẹ̀ lè fẹ́yà rẹ̀ tó ń bó jẹ́ pé kí ni ẹ̀ tí súnmọ́ ọmọ yẹn ọ́ iná yóò padà wọ̀ ẹ̀ padà kọ́ọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí súnmọ́ ẹ̀ẹ́lẹ́ṣẹ́ kí ni ẹ̀ẹ́lẹ́ ìfẹ́ ìyá sọmọmùdárádù pa ṣe ágbù pẹ̀lú ọmọ obìnrin ó ti ṣe ìyá rẹ̀ léèwọ̀ fún wa mùjárádù pa ṣe ágbù pẹ̀lú ìyá kò ṣe ọmọ léèwọ̀ fún wa àyàfi tó bá ṣe pé kí ni yẹn àwọn ṣọ́lọ́mọba subhanahu wa ta'ala sọ ń pa ummahatu nisaikum ìyá ìyàwó yìí tàbá fi kún wala tankihu ẹ gbọ́dọ̀ fẹ́ ma nakaha aba'ukum minan nisa àwọn ìyàwó bàbá yìí a ní àna ìdána òun ló sọ ìyàwó bàbá wa di èèwọ̀ fún wa kò bá jẹ́ pé bàbá wa ò tí ì súnmọ́ kó tó di kó jáde láyé àwọn ò lè fẹ́ ṣé bàbá wa ti fẹ́ a lè fẹ́ kódà kí bàbá wa mọ́ sún mọ́ mujarradul aqd ìkí bàbá wa ṣe áàbù pẹ̀lú obìnrin kan kódà kó mọ́ sún mọ́ ó ti sóbìnrin ẹ èèwọ̀ fún wa láti fẹ́ torí pé ọlọ́wọ́ bá ẹ má fẹ́ ẹni tí àwọn bàbá yín bá fẹ́ ní obìnrin kò sọ wípé ẹ má fẹ́ àwọn obìnrin tó ṣe tán bàbá yín fẹ́ tán bá ti sún mọ́ wọn kò sọ bẹ́ẹ̀ so ó general ni ẹni tàbádẹ̀ ti ṣe ábdú pẹ̀lú ìyàwó wa ní kódà ká má ti súnmọ́ so ló jẹ́ pé tí ọkùnrin tó bá fi lè ṣe ábdú pẹ̀lú obìnrin lónìí tó láwọn yíyọ̀ǹda rẹ̀ fún ó ti di ìyàwó rẹ̀ kírú ọkùnrin yẹn bá kú obìnrin yóò jogún ẹ̀ bákan náà tóbìnrin yẹn bá fún ọkùnrin yẹn ó jogún ẹ̀ kódà kó má tí kó wá sí ilé rẹ̀ kódà kó má tí kó wá sí ilé rẹ̀ so in tí ó bá mú wọn túká nígbà tí ó tí kó wá sílé rẹ̀ yẹn ìgbà tí ó tí súnmọ́ náà tọ̀lákù ni that is ọkùnrin yẹn yóò ṣe tọ̀lákù obìnrin yẹn àbí kóbìnrin yẹn síkì fún kólórùn torí pé ti so àwọn èyí di ọkọ àtayà wọn contrary to àwọn ìwà àìlágbọ́yé tọ́pọ̀lọpọ̀ míì máa ń wù ọ̀pọ̀lọpọ̀ máa ń wù ìwà ti ṣe abdu pẹ̀lú obìnrin obìnrin ó bá yarí ipò òun ò ṣe mọ́ ni òun ò ṣe mọ́ kò ṣe náà ló sọ mi ni yóò kàn ṣe sọ bẹ́ẹ̀ yóò sì kì fún kó yóò ní kọkùnrin ẹ̀ rí ní ìzìun torí pé pẹ̀lú ábùdù yẹn ní ó ti ń bẹ̀ ní ọwọ́ ọkùnrin yẹn so tí ò bá ní ṣe mọ́ yóò sì kì fún kó yóò máṣe máa ṣe nù ṣẹ̀rí àníyẹn ṣùgbọ́n kó wọ́n pé òun ò fẹ́ mọ́ náà ni òun fẹ́ mọ́ náà nìyẹn no kó ní tí ó sì kì tọkùnrin yẹn bá lẹ̀ jáde láyé obìnrin yẹn yóò jogún ẹ̀ lókùnrin bá tọkùnrin yóò bá fi kọ́ lẹ̀ bẹ́ẹ̀ náà ni tóbìnrin yẹn bá jáde láyé ọkùnrin yẹn náà jogún ọmọbìnrin yẹn náà torí wípé áàdù ó ti sọ wọ́n di ọkọ àti ìyàwó ara wọn so tí bàbá wa tó bá fẹ́ obìnrin kan áàdù lásán ó ti sọ bàbá wa àti obìnrin yẹn di ẹlẹ́tọ̀ ara wọn so with that tí bàbá bá lọ kọ obìnrin yẹn lẹ̀ àbí bàbá tí ẹ̀kú ọmọ ò lè fẹ́ torí pé tí ọlọ́wọ́ bá sọ ní pé wala tankihu ma nakaha aba'ukum minan nisa nítàwọn bàbá yín bá ti ṣe nìká pẹ̀lú nú àwọn obìnrin ẹ̀yin ò gbọ́dọ̀ fẹ́ wọn láíláí wọ́n ti di máhàrámù fún yín ẹ̀yin náà jẹ́ máhàrámù fún wọn ẹ lè fẹ́ wọn láíláí bákan ìtò bá fi lè mú ọkùnrin kan fẹ́ ọmọ obìnrin kan tàbí ó ṣe ápùdù pẹ̀lú ẹ̀ kò tí súnmọ́ ìyá ọmọ obìnrin yẹn ti di èèwọ̀ fún ọmọ ọkùnrin yẹn láti fẹ́ tọmọ obìnrin yẹn bá jáde láyé àbọ́ ọmọkùnrin yẹn ti ẹ̀ kọ́ọ́lẹ̀ àbọ́ òun ló ti ẹ̀ lóhun ò ṣe mọ́ ápùdù lásán ó ti sọ ọ́ ìyá ọmọ obìnrin yẹn di èèwọ̀ fún ọkọ rẹ̀ that is ọkọ ọmọ rẹ̀ láti fẹ́ so ó di ó di méjì báyẹn then Allah subhanahu wa ta'ala ni lára ẹni tí ẹ gbọ́dọ̀ fẹ́ òun náà ni وربائبكم اللاتي في أجوركم من نسائكم التي دخلت بهن تيا باشا عبد فلويا ó ṣe àrùkù pẹ̀lú ọmọbìnrin kan ọmọbìnrin ẹ̀dẹ̀ ní ọmọ ìwọ ni láti fẹ́ ọmọ nígbà tó bá fẹ́ ìyá ṣùgbọ́n ọlọ́wọ́ bá fi yọ̀ǹda kankalẹ̀ ń tí ó fi kalẹ̀ ń bí títí ọmọ ó fi yọ̀ǹda kankalẹ̀ ń bí ti yá ìyá yẹn ó jẹ́ èèwọ̀ fún ọkùnrin yẹn láti fẹ́ ọmọ yẹn ó jẹ́ èèwọ̀ fún ọkùnrin yẹn láti fẹ́ tó bá ṣe kó ti bá ìyá ọmọbìnrin yẹn láṣepọ̀ tó bá ti wọlé tọ̀ tí ò bá ti wọlé tọ̀ ó ṣì lè fẹ́ kí tàbí sọ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba dè é ó ní wàrọ̀bá ìbùkún àti àwọn ọmọ ìyàwó yín aláti fi ujurikum tí wọ́n ń bẹ ń lé yín tán bẹ ń lé yín yẹn àwọn àfáà ní ni wọ́n bá gbélé wọn bá mọ́ gbélé almuhim ó ní wípé kí ọmọ ìyàwó yín ni ó ń gbélé yín o kò gbélé yín o torí pé kí ni alkalam idha kharaja makharaja alghalib fala mafhuma la tí ọ̀rọ̀ bá addressing tó jẹ́ preponderant situation ni so a ní gbọ́mọ̀ fóòmùl mukhalafa rẹ̀ opposite understanding ẹ̀ ní a ní gbọ́yé so min nisa ikumu láti dakhaltu bihinna ibi ta fẹ́ lóun bẹ̀rẹ̀ gan yẹn min nisa ikumu láti dakhaltu tó ṣe wípé ẹ lè fẹ́ ọmọ wọn oníyàwó ìtẹ́ bá ti bá láṣepọ̀ ṣùgbọ́n bá yẹ pé abdul nìkan lẹ́ṣe pẹ̀lú ẹ̀ àbí lẹ́ṣe pẹ̀lú wọn ẹ fọwọ́ kàn wọ́n kí nǹkan tó dàrú bóyá ẹ padà kọra yín lẹ́ni bóyá òun ló padà síkì fún kólóòrí bóyá ó jáde láyé ni ẹ sì lè fi ọmọ rẹ̀ nígbàtẹ́ ẹ bá ti fi ọwọ́ kàn wọ́n so ó di mẹ́ta báwọn bákanáà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní fa'in lam takunu dakhaltum bi inna fala juna alaykum tí ó bá jẹ́ pé kí wọlé tọ̀ wọ́n lẹ́ṣẹ́ láti fẹ́ wọn ìkẹrin wa halailu abna'ikum alladhina min aslabikum wa halailu min aslabikum tó ṣe pé ẹ̀yin lẹ bí wọn ọmọ tí obìnrin tí ọmọ yín ọkùnrin bá ti fẹ́ tàbá ló fẹ́ǹkì mujarradul abd ipò ṣe abdù pẹ̀lú ẹ̀ ọ̀hún náà ní nǹkan ń sọ wò mujarradul abd pẹ̀lú ẹ̀ tó túmọ̀ sí pé ni ó ti fẹ́ kò bá mọ́ ti bá a láṣepọ̀ ọmọ yín wá kọ obìnrin yẹn lẹ̀ àbí ọmọ yín jáde láyé ó fi ọmọbìnrin yẹn lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe abdù tán ọlọ́wọ́ bá ní wa halailu abnaikumul ladhina min aslabikum ẹ̀ lè fẹ́ àwọn yẹn náà so àwọn mẹ́rin ta kàkálẹ̀ yìí ta bá wò wọn bàbá ìfẹ́yàwó bàbá mujarradul abd ọmọ wa ó fẹ́ ọmọ obìnrin kan pé ọmọ wa ṣaláìsí ni àbọ́mọ wa kọ́lẹ̀ a lè fẹ́ ọmọ obìnrin yẹn mujarrad al-aqd ó lọ mẹ́ bákan náà ìyàwó wa ó bí ọmọ síbi kan àfi ká sọ wípé ìyàwó afẹ́ ọmọbìnrin kan ọmọbìnrin tí a fẹ́ ta ṣe ágdù pẹ̀lú yìí àwa kọ́ọ̀lẹ̀ àbóṣaláìsí ṣàlẹ̀fẹ́ ìyá rẹ̀ àlè ìfẹ́ ìyá rẹ̀ náà mujarrad al ó ti ṣe ìyá rẹ̀ léwọ̀ ṣùgbọ́n ìkannú mẹ́rẹ̀rin ìyẹn nìkan ló yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni tí a bá fi lè fẹ́ obìnrin kan a ṣe ápùdù pẹ̀lú ẹ̀ a sì lè fẹ́ ọmọ rẹ̀ tó bá ṣe wípé akọ̀ọ́lẹ̀ àbóbìnrin yẹn jáde láyé ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé kí àti ìwọlé tọ̀ tá bá ti a lè ṣe kí ni a lè fẹ́ ọmọ rẹ̀ obìnrin tó bí sí ọ̀dọ̀ ọkùnrin mi so eléyìí òun ni àwọn tí a sọ pé wọ́n pè ní al-muharramat àwọn obìnrin tí wọ́n ṣe léèwọ̀ fún wa bil musahara pẹ̀lú ìjánà àti sọ al-muharramat bin nasab àwọn tó ṣe léèwọ̀ fún wa nítorí kí ìbí torí pẹ́jẹ̀ ni ó dà wá pọ̀ náà tàbáwò láàrin ibẹ̀yẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ wípé wa ummahatukumu láti arba'nakum wa ummahatukumu láti arba'nakum bákanáà ṣe léwọ̀ fún yín àwọn ìyá yín tán fún yín lọ́mú kò ń ṣe ìyá yín tó ṣe pé ìdídà yín pọ̀ ìmúmú lọ́dọ̀ wọn náà ti jẹ́yà wa bí àwọn obìnrin tó ṣe pé tẹ́lómi bá bímọ yóò gbọmọ ẹ̀ lọ́sọ́dọ̀ nani nani yìí òun ni yóò wà fún ní yóò fún lọ́mú tó bá ti fún lọ́mú gẹ́gẹ́ bí ta sọ ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ kamsu five circlings ní sittings márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti di bí ìyá rẹ̀ ìyá rẹ̀ tá pé yẹn kò ara wọn o kò túmọ̀ sí pé wọ́n lè jogun ara wọn kò rẹ̀ sí wípé yóò náwó lé e lórí ọ̀ràn àyàn kọ́ ni kó náwó lé e lórí ni ṣùgbọ́n ó kàn jẹ́ ìyá rẹ̀ in that wípé ah, mahram ni wọ́n jọ jẹ́ fúnra wọn maharamu ni wọ́n jọ jẹ́ fúnra wọn then àwọn tí wọ́n jẹ́ ni tó so mọ́ obìnrin yẹn ìyẹn ni tàbí ní ìyá yẹn tó ṣe pé ìfúnnilọ́mú ló dání pọ̀ àwọn tàbí ní ìyá yẹn tó ṣe pé ìfúnnilọ́mú òun ló dání pọ̀ mọ́ wọn àwọn tó bá jẹ́ ọmọ rẹ̀ bákan náà àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ipò tí wọ́n jẹ́ sí àwa òun náà ni ipò tí a sọ fáwọn tí wọ́n bá jẹ́ ti ya wa náà ṣe jẹ́ in terms of mahramiya la ń ẹni tó jẹ́ àbúrò ìyá mi kálù báyìí obìnrin àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin àbẹ́gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin gbogbo àwọn eléyìí wọn lè fẹ́ maharimu ni wọ́n maharamu fún wọn bákan náà ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin ò lè fẹ́ ọmọ bàbá rẹ̀ lọ́kùnrin ò lè fẹ́ gbogbo eléyìí ti ṣe lálàyé tẹ́lẹ̀ náà èèyàn kan tó lọ mumú ní ọ̀dọ̀ àwọn èèyàn kan obìnrin yẹn a ní òun ló jẹ́ ìyá rẹ̀ níbi ọmú tó wá ti fún ọlọ́mú tó pé ẹ̀ ó ti di ìyá rẹ̀ ní níbi ọmú ọkọ obìnrin ti di bàbá rẹ̀ níbi ọmú ti di ọmọ ìyá rẹ̀ níbi ọmụmụmụ múmu bákan àbúrò obìnrin tó fún un yẹn ó ti di àbúrò rẹ̀ ó ti di ọ́nkù rẹ̀ níbi ọmụmụmụ bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n obìnrin yẹn lọ́kùnrin ó ti di ọ́nkù rẹ̀ náà bákanáà. so ọkọ obìnrin yẹn àníbà bẹ́ẹ̀ ni àbúrò ọkùnrin yẹn àti ẹ̀gbọ́n ọkùnrin yẹn wọ́n ti di bí ọ́nkù fún ọmọbìnrin tó lọ mú lọ́dọ̀ àbúrò àbí ẹ̀gbọ́n lọ́dọ̀ àbúrò wọn àbí ẹ̀gbọ́n wọn so that is ìtànṣẹ́ láti sọ oníkẹ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní yá harumu من الرضاعة ما يحرم من النسب يحرم من الرضاعة ma yahrum minan nasab bó ṣe jẹ́ wípé àwọn tá a kà kalẹ̀ tí Ọlọ́run bá kà wọ́n kalẹ̀ bíi méje tí Ọlọ́run bá kà kalẹ̀ yìí tá a bá léyìn obìnrin kan tó fún yàn lọ́mú tá wá sọ pé obìnrin yẹn ti di ìyá obìnrin tó fún lọ́mú definitely ọkọ rẹ̀ náà ti di bàbá rẹ̀ àbúrò obìnrin yẹn náà ti di ọ́nkù rẹ̀ ẹ̀gbọ́n obìnrin yẹn náà ti di ọ́nkù rẹ̀ ọmọ obìnrin yẹn náà ti di ah, ó ti di ọmọ àyá rẹ̀ so bẹ́ẹ̀ náà láṣe rí níbi níbi títí fúnni lọ́mú ẹ̀nẹ́bìsọ̀ látàn ló fi summarize ẹ̀ fún wa ike ya harumu nínà rọ̀dọ̀ àti ma ya harumu nínà nasa ya harumu nínà rọ̀dọ̀ àti ma ya harumu nínà nasa so irú obìnrin yẹn báyìí àwọn tí ó lè fẹ́ àwọn náà ṣe kiri wọ́n ti pọ̀ ọmọ obìnrin tó fún lọ́mú tó ń bá jọ́kùnrin kò lè fẹ́ ẹni tí ya rẹ̀ fún lọ́mú bẹ́ẹ̀ náà ni ọkọ obìnrin tó fún lọ́mú ò lè fẹ́ bẹ́ẹ̀ náà ni àbúrò ọkùnrin yẹn tó jọ́kùnrin àbí àbú àbí ẹ̀gbọ́n rẹ̀ tó jọ́kùnrin kò lè fẹ́ omi obìnrin kí ló dé torí wípé ìyàwó àbúrò wọn àbẹ́gbọ́n wọn ó ti fún ní ọmú bẹ́ẹ̀ náà ni ọmọ obìnrin yẹn gẹ́gẹ́ tó jọ́kùnrin ò lè fẹ́ ọmọ obìnrin yẹn torí pé ya rẹ̀ ló fún lọ́mú so yá harumu min rọ̀dọ́ ma yá harumu min nasab so ló jẹ́ pẹ́ta bá ní ká máa kà wọn tó ṣe wípé kò tọ́ a máa ka àwọn méjì náà bákan náà so آه، حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة so nearby so المحرمات بالنسب المحرمات بالرضاعة المحرمات بالمصاهرة so tabaka gbogbo ẹ̀ papọ̀ wọn a máa kú sí nǹkan bí eighteen or so méje ń bí méje ń bí then mẹ́rin níbi musahara mẹ́rin níbi musahara náà àwọn afọ́ àwọn sọ̀rọ̀ ipe ṣáàlì sọ pé yáhàrùn nínú rọ̀dọ́ á ma yáhàrùn nínú nasab ṣáàlì sọ bá ṣe sọ eléyìí ká sọ wípé يحرم من الرضاعة ما يحرم من المصاهرة that is tí ìjánà bá pàwápọ̀ ta sọ wípé yìí ò lè fẹ́ ẹni tí ìjánà pàyín pọ̀ gẹ́gẹ́ bí àwọn mẹ́rin ta kàkalẹ̀ yẹn nísìn ìyá ìyàwó wa aláàlẹ́fẹ́ ìyá ìyàwó wa gẹ́gẹ́ bí n ṣe aṣọ lèmùtẹ́rà bí pa ṣe pẹ̀lú ìyàwó wa kódà ká má ti súnmọ́ ká tó kọra wa lẹ̀ àbí kí ìyàwó yẹn tó jáde láyé a ní ààlè ṣe áàbù pẹ̀lú kíní pẹ̀lú ìyá rẹ̀ náà má dẹ̀ sọ pé ẹni tó bá wa ní ọmú wa náà ló kan ọkùnrin kan ó fẹ́ kan obìnrin ó wá mú lọ́dọ̀ obìnrin kan obìnrin yẹn ti di ìyá rẹ̀ ṣé a lè fẹ́ ìyá rẹ̀ tó fún lọ́mú rárá that is uh, uh, ṣe a lè fẹ́ ìyá rẹ̀ tó fún un lọ́mú ìyá tiwa tó fún wa lọ́mú tí ó kìí ṣe ìyá ẹ̀jẹ̀ wa àní ọlọ́run ṣe léwọ̀ fún wa ẹni tó fún ìyàwó wa lọ́mú tó ṣe pé bí ìyá ló jẹ́ fún ìyàwó wa ṣáà sọ wípé ó ti di èèwọ̀ fún àwa náà láti fẹ́ ẹni tó fún ìyàwó wa lọ́mú òun kọ́ ló bí ìyàwó wa kánípò ló bí ìyàwó wa èèwọ̀ ni fún wa láti fẹ́ ṣùgbọ́n òun kọ́ ló bí ìyàwó wa ṣùgbọ́n ń pè ní ìyá ìyàwó wa torí pé òun ló fún ìyàwó wa lọ́mú ṣáà lè fẹ́ bákan náà ẹni tó ṣe wípé ó jẹ́ bí ìyàwó wa ìyàwó wa ó bí ọmọ kan síbì kan àníyàn ni a lè fi ọmọ yẹn ṣùgbọ́n ìyàwó wa ó fún ọmọ kan ó fún lọ́mú kò ń ṣe òun lóbi sáwọn kó ti di ìyá fọ́mọ tó fún lọ́mú yẹn ni ṣé ọmọ yẹn ṣé àwa lè fẹ́ àwọn òpópá ẹ ni ó ṣe kí ni òun ló àmàfà lè fẹ́ ọmọ yẹn tá a bá ti súnmọ́ òun gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ṣùgbọ́n òun kọ́ ló bí ọmọ yẹn ó kàn fọmọ yẹn lọ́mú ni ìyá ọmọ yẹn ló jẹ́ ṣáàsọ wípé ó máa àfẹ́kì àwa náà so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní bẹ́ẹ̀ so ipò ojú ta ma fi wò náà nìyẹn arínú àwọn àfáà tán ní rárá kò sí evidence fún ìyẹn ṣẹlẹ̀ à ń sọ fún wa àkọ́kọ́ ká lè mọ àwọn owó ló jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ àwọn owó ló kìí ṣe ìwọ̀ fún wa láti fẹ́ àríkù gbogbo táǹkà látẹ̀kan nísìn tààdẹ̀ ti kà ní ọ̀sẹ̀ tó kọjá àkà cousin mọ́ cousin rẹ̀ ò kìí ṣe ẹni tó lè fẹ́ ẹni tó ṣe wípé ó gbọ́rọ̀ lo hijabu nígbàtí ẹbájọ wà pọ̀ ní in fact ẹ gbọ́dọ̀ jọ wakọ̀ lẹ́yìn nìkan náà cousin rẹ kò ń ṣe ẹni tí o lè fẹ́ kò ń ṣe ẹni tí o lè fẹ́ that is ọkùnrin kan wà ó lábúrò tó jẹ́ ọkùnrin àbó ní àbúrò tó jẹ́ obìnrin òun bímọ ọkùnrin àbọ́mọ obìnrin àbúrò rẹ̀ yẹn àbẹ́gbọ̀n rẹ̀ yẹn náà bímọ ọkùnrin wọ́n ṣáà jẹ́ opposite sex ni wọ́n jẹ́ ṣé a lè sọ wípé torí wípé àbúrò bàbá mi ni ẹni èyí so bí àbúrò bàbá mi bó ṣe jẹ́ sí bàbá mi tó ṣe pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n àbí ẹ̀gbọ́n bàbá mi bó ṣe jẹ́ sí bàbá mi ṣe pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n definitely àwa tá a jọmọ fún àwọn méjèèjì náà gbọ́dọ̀ ṣe kí ni káríra wa bẹ́ẹ̀ ẹ̀ẹ́ wò àwa tá a jẹ́ kí ni ọmọ fún àwọn méjèèjì kíyàn kan wá bá jẹ́ ọkùnrin tí kejì jẹ́ obìnrin ipò ẹni tí ó lè fẹ́ra wọn láwa ipò ẹni tí ó lè fẹ́ra wọn ni àwa méjèèjì wa sólẹ́ ó pàtàkì kagbọ́yé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ọrọ́lu irú nǹkan báyìí a ń bí cousin òun lẹni tí àwọn jọ wà nínú ilé so wọ́n gbọ́dọ̀ wà insecretion that's number one number two òun ni wípé ó gbọ́dọ̀ bo ara òun ṣe ni tí a sọ pé ó lè rí irun òun àbó lè rọrùn ẹ̀ẹ́ kò lè rí irun rẹ̀ kò lè rí ọrùn rẹ̀ tẹ́bí ń tàrẹ fún wa ní lẹ́yìn ọkọ àti ìyàwó ẹ̀gbọ́n àtàbúrò ogun ò lè máa rí kí ni òwò ara wọn ni lẹ́yìn ọkọ àti ìyàwó àmẹ́jì kaná lè rí òwò ara wọn ẹ̀gbọ́n àtàbúrò wọn à lè máa rí òwò ara wọn ìkanjọ́kùnrin ìkanjọ́bìnrin ṣokó ló ń wo àyà rẹ̀ àbó ń wo itan rẹ̀ eléyìí èèwọ̀ ni èyí gbọ́dọ̀ múra dáadáa tí eléyìí òfin rí kíni tí òfin rí tí ó yẹ kó rí lára rẹ̀ bẹ̀ẹ̀ láti gbáyà lọ síbi kíni lọ síbi tán ibi orúkún ni ó ti lè rí lọ́lẹ̀ the same thing ìyá àti ọmọ ìyá àti ọmọ rẹ̀ ọkùnrin the náà ni so ló wípé ó wù nínú Islam kí ọkùnrin àtọkùnrin jọ sùn lórí bẹ́ẹ̀dì kanáà kan lè mara wọn orank sanabuwa Muhammad sallallahu alaihi wasallam oníwàfàríkù bẹ́yìnà fún fìlmàdọ́ jírí ẹsẹ̀ pẹ́sì ibùsùn fún wọn kálùkù á ní ẹni títí ẹ̀ tó bá ṣe pé iná rẹ̀ fi sùn tó bá ṣe pé bẹ́ẹ̀dì náà fẹ́ fi sùn kálùkù á ní bẹ́ẹ̀dì títí ẹ̀ ọkọ̀ ṣe pé bẹ́ẹ̀dì á jẹ́ bẹ́ẹ̀dì tó tóbi kò ń ṣe tó ṣe pé wọ́n á máa yí lura wọn torí pé tí ara bá ti ń kara ó ní ti máa dálẹ̀ tí ara ọkùnrin bá kan ara ọkùnrin ó lè bí nǹkan ní láàrin àwọn méjèèjì eléyìí ló ń fa homosexuality táwọn kan ṣe tẹ́lómi tó ti di bárakú fún ó ti dẹni tó ń rí ìbínú ọlọ́wọ́ ọba látara ìpé òkè ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ló máa ń bá láṣepọ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin àtobìnrin ó gbọ́dọ̀ lẹ̀pọ̀ mára wọn torí pé imsaf tó bá ti di wípé ara ń kan ara ní eléyìí náà léwu ti tiẹ̀ kódà kú ṣe pé kí obìnrin àtobìnrin ní eléyìí máa ń fa lesbianism tí obìnrin àtobìnrin ó máa bára wọn ṣe ìránù so anábùwa muhammad sallallahu alaihi wasallam un wa farriqu bainahum fil madaji' ẹ separate ibùsùn àwọn ọmọ yìí so ó ní muru auladakum bis-salah wa hum abna wọ́gọ̀rẹ̀bọ́hùn àríyàwòm abná àṣírí sinin táwọn ọmọ yín bá di ọmọ ọdún mẹ́wàá ẹ̀ṣẹ́ kí ni ẹ máa nà wọ́n tán bá kí un wọ́n òbí tó ma òun ṣoríire láyé ń àti lálìkì àmá kò ní fọ́ ẹ mú ọ̀rọ̀ ọ̀run ni mọ́pọ̀lọpọ̀ kó di president èyí ni ó wá ṣe kíní ni ó mú ní ọ̀kúnkúndùn bí ẹni pọ́mọ yẹn ò ní jáde láyé mọ́ kò ní kú mọ́ tó bá ṣe pé òbí yẹn nífẹ̀ẹ́ ọmọ yẹn tòótọ́ bó ṣe rangun mọ́rọ̀ ayé rẹ̀ yẹn ó gbọ́dọ̀ rangun mọ́rọ̀ alkiyama rẹ̀ adáhàfà adáhàfà ìlọ́pọ̀ ìlọ́pọ̀ yóò tún rangun mọ́rọ̀ alkiyama ọmọ yẹn kí ni àǹfààní ọmọ tí à ń ṣe kò kárí fún ọmọ yẹn ọlọ́run ló ní bóyá mi rè ogún kò ní gùn ọlọ́run ló ní ṣe gbogbo wàhálà yẹn náà ni bí ọmọ yẹn padà bàlágà kò kírun torí pé ni àfihàn kọ ó padà wá jáde láyé ni ó wá kú ó wá di ọmọ náà kí láǹfààní bẹ́ẹ̀ kí ni ìwúlò tí òbí yẹn wúlò fún ọmọ ẹ ó lọ skul kan yunifásitì kan lọ the most expensive university lára àwọn ọ̀tọ́ ọmọ ẹni òbí yẹn wá tí ó bá fi ọ̀rọ̀ ọlọ́mọba kọ́ láti kékeré tí ó bá fi ẹ̀sìn ọlọ́mọba kọ́ láti kékeré ọ̀rọ̀ ọrún ògbọ̀rọ̀ mójútó ṣanábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam bá kí wọn àwọn ọmọ yìí ẹ má kí wọ́n lẹ̀ mara wọn tó bá ń sùn ẹ ya fún wọn tó bá ṣe pẹ́ ní náà ni wọ́n fi sùn ẹ jẹ́ kí gáàpù má bẹ láàrin wọn tó bá ṣe pé bẹ́ẹ̀dì náà ni wọ́n tẹ́lẹ̀ àbí orí rẹ̀ náà ni wọ́n sùn ẹ jẹ́ bẹ láàrin wọn ẹ ṣe bá so wo ojú tí ẹ̀sìn fi ọkùnrin àtọkùnrin là ń sọ́n sí o ká máa sọ ọkùnrin àtobìnrin ọmọ ọkùnrin àtọmọbìnrin ẹlòmí tó pàjẹ́ lé ní àtọmọkùnrin àtọmọbìnrin wọ́n jọ sùn tí wọ́n lẹ ìyá mara wọn náà ni wọ́n ní ṣe dẹ́gbọ́n àtàbúrò ni eléyìí àdánwò ni ẹni tí ó jọ sùn pọ̀ náà lọ́kọ àtìyàwó àbọ̀mọ kékeré tó ṣe wípé òun sì kéré gan òun ni tó bá jẹ́ ọkùnrin àbójóbìnrin wọ́n sì lè sùn tí ó lílu ìyá rẹ̀ ṣùgbọ́n wọ́n tó yẹ pé ó ti dákan mọ̀ ní ó wá ń sùn lẹ́gbẹ̀ẹ́ ìyá kódà kojú obìnrin yìí wọ́n gbọ́dọ̀ jìnà síra wọn so eléyìí ẹ̀kọ́ ẹ̀sìn wa nù so ó wà very very important kí a emphasize tí a ń sọ yìí torí pé àìbáwọn nǹkan wọ̀nyí ó fa nǹkan tó ṣe wípé àwọn oríṣiríṣi àdánwò tá ń rí tí ó jẹ́ kí a wọn fábọ̀rọ̀ al-muharramat bin nasab aw wilada al-muharramat bil musahara àwọn tó jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́ láéláé nítorí pé ìdídà wá pọ̀ al-muharramatu bil musahara àwọn tó ṣe fún jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́ láéláé nítorí wípé ìjánadà wá pọ̀ bákanáà al-muharramatu bir àwọn tó ṣe wípé ó jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́ láíláí nítorí wípé kí ni àmúmú lọ́dọ̀ wọn náà tàbálẹ̀ èèyàn mú lọ́dọ̀ èyàn a ní ẹni obìnrin ta mú lọ́dọ̀ rẹ̀ àlefẹ́ àlefọ́mọ rẹ̀ àlefẹ́ tó bá wà jẹ́ obìnrin àlefẹ́ ọkọ rẹ̀ àbúrò ọkọ rẹ̀ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ ọkùnrin yìí kò lè fẹ́ wa tó tí mo gbá àwọn yẹn ní ipò bóyá ọ́nkù àbí kó jẹ pé kí ni kó jẹ́ sibling ipò kó jẹ́ áùntì nǹkan kan mọ́ra ipò tí a máa wà síra wa nìyẹn just like títí ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí fẹ́ tó ń bẹ láàrin títẹ̀jẹ̀ àti títí ìmúmú òun ni pé títí ìmúmú ò lè fakan jogún wa bákan náà títí ìmúmú kò lè fa kó ṣe pé responsibility ó máa bẹ̀lẹ̀ wa lórí láti tọ́jú wọn nísìn ìyá wa àáṣe àátọ́jú ẹ agbọ̀rọ̀ náwó lé lórí tí ó bá ní ọmọ wa agbọ̀rọ̀ náwó lé lórí ìpìlẹ̀ nìyẹn orígbà tó náà bá tó tán tó ṣe pé ó lè dá ẹgbà yẹn kò ṣe responsibility bàbá láti ṣe kí láti náwó lórí ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn nǹkan wọ̀nyí lára nǹkan tó fi yàtọ̀ ní wọn lè jogún ara wọn ṣùgbọ́n pa mahramiya ìjẹni tí ó lè fẹ́yàn láíláí ó wà establish fún àwọn náà ó wà establish fún àwọn náà so ló jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha arákùnrin kan tí wọ́n pè ní Abul Quraysh àbúrò rẹ̀ Abul Quraysh ó wá ìyàwó Aisha radiyallahu anha ó wá wá so ẹni yìí ni ó wá ń sọ wípé Abul Kureshi ìyàwó rẹ̀ ó fún Aisha lọ́mú radiyallahu anha Abul Kureshi ìyàwó rẹ̀ ó fún Aisha lọ́mú àti ó fún ní ọmọ ẹ̀mọ àrùn tó pé so Abul Kureshi jẹjẹ́ bí bàbá fún Aisha ni afláhà tó ń ṣe àbúrò Abul Kureshi tó wáyẹn ló jẹ́ bí ọ́nkù fún Aisha so Aisha radiyallahu anha ṣe ó fẹ́ farapamọ́ fún bó ṣe yẹ kó múra nígbàtí ọkùnrin tó jádójì tí ó bá rí ọmọbìnrin ní àti bí ó ṣe yẹ kó rí ọmọbìnrin so anìsọ̀lá tánwà sọ yí pé tó bá yẹ pé bá ẹni tó lè rí ẹni tàti bí àbúrò rẹ̀ ọkùnrin ah, bó ṣe lè rí in tó lè rí lára rẹ̀ tó ń ṣe irun ọrùn àti ẹsẹ̀ débi kínápé orúkó tó lè rí lára rẹ̀ so ibi ìgbáyà rẹ̀ mọ́bí ọrùn rẹ̀ ṣùgbọ́n láti bí ìgbáyà wálẹ̀ wá sí bí orúkú yẹn ni kò lè rí gẹ́gẹ́ bí nǹkan tí a ṣe ní àlàyé sanabuwa muhammad sallallahu alaihi wasallam wájé kí aisha mọ̀ wípé aflah ó lè ṣe kí ó lè rí aisha radiyallahu anha ṣùgbọ́n pọ́ìntì kan wà ńbẹ̀ yẹn òun náà ni wípé àwọn èèyàn tí connection yẹn wà fún ni ẹni tó lọ mú mú àti àwọn tó lọ mú mú lọ́dọ̀ wọn kí níyẹn ni kò ní kankan ṣe pẹ̀lú àbúrò àbẹ́gbọ́n àbí ìyá àbí bàbá ẹni tó lọ mú mú irú bí Aisha ṣe mú mú lọ́dọ̀ àbúrúkọ èsì nísìn so iṣù yẹn láàrin Aisha àti àwọn tán máa àbúrúkọ èsì kò ní nǹkankan ṣe pẹ̀lú Abubakar tó ń ṣe bàbá Aisha àbí kò ní nǹkankan ṣe pẹ̀lú Asma àti àwọn míbẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Abubakar so òun ni Aisha ló ní connection mọ́ wọn kò ń ṣe àwọn bàbá rẹ̀ àbí ìyá títí ẹ̀ àbáwọn àbúrò tí ẹ̀ kò kàn ún so àwọn tó kàn òun ló kàn òun gẹ́gẹ́ fún rẹ̀ ló kàn kò kan àwọn tí wọ́n jẹ́ àbúrò àbẹ́gbọ́n àbí bàbá tiẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n òun gẹ́gẹ́ fún rẹ̀ ó kàn ó dẹ̀ kan àwọn ọmọ ti tiẹ̀ ó kan àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n kò kan àwọn tí wọ́n jẹ́ bí kíní òṣùlù rẹ̀ àwọn bàbá rẹ̀ kò kàn wọ́n kò kan àwọn ṣùgbọ́n mọ́ títí ẹ̀ àtòun ó kàn wọ́n ó dẹ̀ kan àwọn ẹbí ẹni tó lọ mú mú ní ọ̀dọ̀ eléyìí tọ́píkì míì lọ́tọ̀ tí wọ́n pè ní kí ni àrọ̀dọ́ so tọ́píkì míì ni ṣùgbọ́n a ń sọ nítorí ká ma àwọn owó ní alìfẹ́ so àti tí àwọn táà lè fẹ́ kí a ma eléyìí náà so ọlọ́ọ̀bá subhanahu ó sọ fún wa àwọn tó ṣe wípé alìfẹ́ àtàwọn tí a lè fẹ́ so ní ìtẹ̀síwájú ọlọ́ba ni wa an tajma'u bayna al-ukhtayn bákanáà aṣẹ́lẹ̀wọ̀ fún wọn kẹfẹ́ ọmọ ọkùnrin kanáà ọmọ bàbá kanáà ọmọ obìnrin méjì tó jẹ́ bàbá kanáà ló bí wọn kẹfẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kanáà tí kan bá jáde láyé a lè ṣe kí ni a lè fẹ́ ìkejì bó ni a ṣe kọ̀kan lẹ̀ tá a fẹ́ kejì bóyá àìgbọ́ra wáyé àbí kan oǹgan ló sì kí kó lóòkó wọn ò ṣe mọ́ so tó ń bá lóòwò ò ṣe mọ́ àbí àìgbọ́ra wáyé ṣẹlẹ̀ lára méjèèjì ọkùnrin wá kọ obìnrin lẹ̀ ṣó lè fẹ́ àbúrò obìnrin yẹn àbí ẹ̀gbọ́n obìnrin yẹn tó ṣe kí bàbá kan náà ló bí wọn àbí ìyá kan náà ló bí wọn àbí bàbá àti ìyá kan náà ló bí wọn kò sí nǹkan tó burú ń nínú ẹ̀sìn so kò kí ń ṣe ìntàpè ní kí ni haram ipe a ah, ó tún lọ fẹ́ àbúrò rẹ̀ a ah, ó tún lọ fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ in tó jẹ́ haram ni wa an tajmaru bayna al-ukhtayn illa ma qad salaf kẹ́ẹ̀kọ́ ó ní ààkè ń fẹ́ ọmọ obìnrin pẹ̀lábúrò bàbá rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà àbẹ́gbọ̀n bàbá rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ààkè ń fẹ́ ọmọ obìnrin pẹ̀lú àbúrò ìyá rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà àbí pẹ̀lú ẹ̀gbọ́n ìyá rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó fi eléyìí òfin rinlẹ̀ fún wa bákan náà à ń fẹ́ obìnrin tí ó kì í ṣe kírísítẹ́nì àbí jù tó ṣe pé kèfèrí ni ṣùgbọ́n kèfèrí tí ẹ ò kì í ṣe kèfèrí kírísítẹ́nì kò ń ṣe kèfèrí jù kèfèrí ìran míì ni a gbọ́dọ̀ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ àfi tó bá tó gba Islam àfi tó bá tó gba Islam so ọlọ́mọba subhanahu wa ta'ala ni inna Allah kana ghafuran rahima dájúdájú ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tó jẹ́ aláforíjì ni ọba olùkẹ́ ọba tó jẹ́ aláforíjì ni ọba olùkẹ́ náà deliberately ni a kavasis ta kayi láti lè fi ṣe àlàyé ẹntí àfáà yìí sọ fún wa nínú kíra tí a ń ká tí a mọ̀ sí ar so tàbá go through ẹ̀ ó ní wàháràmọ́láwù subhanahu min an-nisa'i sab'an ọlọ́wọ́ ọba ṣe obìnrin méje oṣù wọn léwọ̀ bil qaraba pẹ̀lú kí ni qaraba ìjẹ́ ẹbí ìjẹ́ ẹbí àti ẹ̀jẹ̀ wa sab'an bil rada'i ó ṣe méje náà léwọ̀ bil rada'i nítorí pé kí ni èèyàn mú mú lọ́dọ̀ wa sihr bákanáà pẹ̀lú ìdána faqala azza wa jalla hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhwatukum wa ammatukum wa khalatukum wa banatul akh wa banatul ukht fa'aulahi min al-qaraba wọ́n ní àwọn takakalẹ̀ yìí àwọn ẹbí nìyẹn tẹ́ẹ̀lú واللوات من الرضاء والصهر قوله تعالى أعطى شهيك تريمم بكنا إجانا أعطى الله بسطه وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاء وأمهات نسائكم وربائبكم اللاتي في أجوركم من نسائكم اللاتي دخلت بهن فإن لم تكونوا دخلت بهن فلا جنا عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد صلف وقال تعالى ولا تنكحوا ما نكى أباؤكم من النساء وحرم النبي صلى الله عليه وسلم بالرضاع ما يحرم من النسب وحرم النبي صلى الله عليه وسلم بالرضاع ما يحرم من النسب النبي صلى الله عليه وسلم تبات tó bá ti so àwọn ìran èèyàn tí ó so mọ́ obìnrin yẹn ó ti di pé ni bí ìgbàtán ti so mọ́ wa náà ni so gẹ́gbẹ́ jẹ́ pé àwọn tán so mọ́ wa pẹ̀lú ìbí ta kàkalẹ̀ táà lè fẹ́ àwọn èèyàn náà wọ́n ti so mọ́ obìnrin yẹn náà tó a rẹ̀ so a lè fẹ́ àwọn yẹn náà أن تنكح المرأة على عمتها أو خالتها Ànábì sallallahu الله wasallam ní a gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin kan kátún wá fẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ kátún fẹ́ pọ̀ ẹlòmí lè máa wò pé àpọ́ọ̀lẹ̀ yóò ṣe fẹ́ àbúrò bàbá obìnrin yóò tún wá fẹ́ àbí bóò ní ó ṣe fẹ́ ẹ̀gbọ́n bàbá obìnrin a máa ṣẹlẹ̀ ń gbà mí bẹ́ẹ̀ nísìn lè rí èèyàn kan nísìn tó ti wọ bí i 50 years old a lè rí ẹ̀kẹ́ tó ti wọ 50 years old àbí ká níbi 55 years old ẹni tán sọ yìí ni owó para àwọn sì lókun ó fẹ́ fẹ́ yàwó so ẹni tó wá fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ ọmọ 20 years old lápèjúwe ó wá fẹ́ ọmọ 20 years old rèé tó túnmọ̀ sí pé bí i 25 years or sorry 35 years àbí ká ní pé 30 years owó ló ń bẹ láàrin òun àti ọmọbìnrin so ẹni tó gba 30 years àbí 25 years àbí 20 years lọ́wọ́ ọmọbìnrin kan ó túnmọ̀ sí pé ó tó bí lọ́mọ ẹni tó gba 20 years lọ́wọ́ èèyàn kódà 18 years ọmọ ọkùnrin 18 years ó lè ṣe kíni ó lè bímọ so ẹni tó gba 20 years lọ́wọ́ ọmọbìnrin kan ni ó túnmọ̀ sí pé ó tó bí lọ́mọ so irú ẹniyẹn nísìnyí òun àti bàbá ọmọbìnrin yẹn ọmọbìnrin tó jẹ́ ọmọ 20 years tó fẹ́ yẹn ó súnmọ́ kó ṣe pé òun àti bàbá rẹ̀ ẹgbẹ́ ni wọ́n bóyá bàbá ọmọbìnrin yẹn náà òun náà jù bí á bí 55 lọ àbí bí 50 lọ bàbá ọmọbìnrin yẹn wá ní àbúrò kan tó jóbìnrin tó ń wà ẹgẹ́ bí 25 or 30 years ṣó possible ó possible ó possible kó ṣe pé ọmọbìnrin yẹn ló jẹ́ àbígbẹ̀yìn bàbá ọmọ tá à ń sọ yìí tó tẹ́ pé dífẹ́ǹsì tó ń bẹ láàrin àkọ́bí rẹ̀ àti àbígbẹ̀yìn bàbá rẹ̀ bí a dífẹ́ǹsì ọdún márùn-ún àbí ọdún mẹ́ta in fact ìgbà mí ọmọ bíbí inú ọkùnrin a máa ju àbígbẹ̀yìn bàbá rẹ̀ lọ ọmọ bíbí inú ọkùnrin first born títí ẹ̀ ó lè ju last born bàbá rẹ̀ lọ so nífi tí ó bá jẹ́pàá méjì obìnrin ní eléyìí 20 years èyí 25 years ó wá fẹ́ fáwọn méjèèjì a ní ó fẹ́ fẹ́ èwọ̀ ní fún láti pa àwọn méjèèjì papọ̀ sínú ìgbéyàwó kan náà ìdíra kó kó eléyìí lẹ̀ kó fẹ́ eléyìí àbí kó fẹ́ eléyìí kó kọ èyí lẹ̀ so ìgbà mí mẹ́ẹ̀dẹ̀ ní ó lè jẹ́ wípé ókè ẹni ta ní wọ́n jọ jẹ́ akẹgbẹ́ yìí sìn bàbá ó jẹ́ bí 55 ẹni tó fẹ́ ọmọ bàbá yẹn òun náà jẹ́ bí 55 ṣùgbọ́n ọmọ rẹ̀ tí ó ju 20 years old or 25 years old ló fẹ́ na bàbá yìí wá ní ẹ̀gbọ́n kan tó ṣe kó jẹ́ bí á bí 57 kó jẹ́ bí 57 that is bàbá ìyàwó rẹ̀ ó ní ẹ̀gbọ́n kan tó ń jẹ́ bí 57 a ní 55 years old ní bàbá ìyàwó rẹ̀ bàbá ìyàwó wá ní ẹ̀gbọ́n kan tó jẹ́ 57 ẹni tó dẹ̀ fẹ́ ọmọ rẹ̀ 55 lòun náà so 55 years old àti 57 years old ni wọ́n lè fẹ́ra wọn nígbà tó ṣe pé ọkùnrin fẹ́ obìnrin tó gbọdún méjì lọ́wọ́ rẹ̀ àbí tó ṣe kí ni tó gbọdún mẹ́ta lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ pọ́tùkù kó ṣe tó ń gan fún ẹ tún ju bàbá ìyàwó ẹ lọ so ká máa jẹ kó strange tí wá pé a ah, bó lè yìn ó ṣe fẹ́ ah, ẹni tó jẹ́ kí ni ẹ̀gbọ́n baba ìyàwó yàn àbábòrò baba ìyàwó yàn ó rọrùn dáadáa ó rọrùn dáadáa bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ ìyá ìyàwó yàn ìyá ìyàwó ni ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ tó jẹ́ obìnrin lápèjúwe so a lè fẹ́ ṣùgbọ́n tó jẹ́ ìwọ̀ ní ká pa òun àti ọmọ rẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ká nípa the next person tawari ni àbúrò ìyá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ ẹlẹ́ fẹ́ ẹ̀fẹ́ ní wá fi lè wà pàmítìkò ká fẹ́ àbúrò rẹ̀ gangan àbẹ́gbọ́n rẹ̀ gangan tó ṣe pé bàbá ló pa wọ́n pọ̀ àbí bàbá àtìyá ló pa wọ́n pọ̀ àbí ìyá ló pa wọ́n pọ̀ tó wá fi lè mú ìyàwó pàmítìkò tẹ́fẹ́sẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú àbúrò yẹ ẹ̀gbọ́n ìyá àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ìyẹn wà mọ́ pàmítìkò ṣùgbọ́n tó jẹ́ ìwọ̀ òun nípa àgbọ̀dọ̀ pa wọ́n pọ̀ àwọn alárúbáwá ma ń ṣe yẹn in the past jẹ́ pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ wa n tẹ́jìmọ̀ obìnrin lẹ́lú ọ̀tẹ́ ẹ má fẹ́ ọmọ obìnrin méjì tó ṣe pé wọ́n jẹ́ ọmọ bàbá kan náà àbọ́mọ ìyá kan náà àbí ọjọ́ bàbá àti ìyá ẹ má kó ọmọ èjì pọ̀ lẹ́ẹ̀kan náà illa ma qad salaf àfi ìṣe tó ti kọjá àwọn ọlọ́wọ́ bá aṣàmójúkú rẹ̀ fún yín so inna Allaha kana ghafura ghafura rahima so eléyìí ó jẹ́ nǹkan tí àfáàn ṣe lálàyé fún wa insha Allah àádá dóń bíbà yìí àkàtàí láti tún ṣe lálàyé sí tí a discourse ní ọ̀sẹ̀ tí ó kọjá so that a tún lè yé sí i kádẹ̀jẹ̀ ni tí ó wọ àwọn nǹkan wọ̀nyẹn so torí pé tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí ó fi parí ayà tí a kà fúnra wa yìí so òun náà ni pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala uh, àwọn nǹkan tí a kà fúnra wa ṣọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni òun ṣe ní ẹ̀tọ́ fún wa in tó bá ti yàtọ̀ sí ìyẹn òun ṣe lẹ́tọ̀ fún wa èyí tí ó bá ti yàtọ̀ sí eléyìí so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ understand yẹ ká gbọ́ yé ká ma wọn nǹkan tó ṣe wípé alẹ́tọ̀ sí àti tí a lẹ́tọ̀ sí so eléyìí òun ni nǹkan tí a fẹ́ bára wa sọ inshallah a tún máa tẹ̀síwájú so, Ah, lórí àwọn àyà mi tí ó súnmọ́ wáyà takakalẹ̀ yìí bí tọ́lọ́ọ̀bá ti uhilla lakum ma wara'a dhalikum ọlọ́ọ̀bá ni a ṣe lẹ́tọ̀ fún tó bá yàtọ̀ sí ẹni an tabtaghu bi amwalikum muhsinina so ọkùnrin ọlọ́wọ́n bá bùn ní owó olókun rẹ̀ ó lè fẹ́yàwó kan méjì mẹ́ta mẹ́rin láì ti ju anybody àwọn kan bú ohun wá fún ṣe ẹ̀ kò síjọ́ kan pẹ̀lú yẹn èyí tó pàtàkì ní pé kí ni kó ṣáà ti yọ ọlọ́wọ́n ọba rẹ̀ nínú ìtọ́lọ́wọ́n bá sọ ni pé ọlọ́run ní ẹ̀fì owó ẹ̀fì fẹ́ èyí bá wù yìí ẹ má ṣe zina ọlọ́run ọba ní ìkórira fún zina ṣíṣe sọ̀rẹ́ra musafihin ẹ gbọ́rọ̀ ṣe zina so ẹlòmí ó prefer kó má ṣe zina ju pé kálò níyàwó méjì lọ in fact ẹ wá gbọ́pọ̀ níyàwó méjì àbò níyàwó mẹ́ta ká mọ́ fi sọ pé oníyàwó mẹ́rin a mọ̀ fojú nẹ̀ẹ̀ni yóò mọ̀ fojú wú ẹ̀fẹ́ ah, wọ́n dandan olùwọ́n bá káàkiri ó lè máa kóbìnrin méjì kóbìnrin mẹ́ta sílé kóbìnrin mẹ́rin sílé àkọ́kọ́ ni pé ìtọ́lọ̀wọ̀n bá ṣe léwọ̀ ni kò ma wara àzàlìkùn an tabtahu bi amwalikum muhsinin ghayra musafirin ìtọ́lọ̀wọ̀n bá ṣe ní ẹ̀tọ́ ni ìtọ́lọ̀wọ̀ bá ṣe kí ní tó ṣe lẹ́tọ̀ọ́ òun ni àwọn nǹkan ẹ̀ ẹni tí ó wà sọ pé lóò kò dá kí ẹ̀fẹ́ àwọn méjì kò dá kó fẹ́ mẹ́ta kò dá kó fẹ́ mẹ́rin kó mú ẹ̀rí ẹ̀wà in tí ó sọ ní kó ké májẹ̀mú lélẹ́ ni ṣùgbọ́n ká máa fojú wo burúkú bí ìgbà tí à ń takò òfin ọlọ́wọ́ bá ní obìnrin tó ń sọ àbò ń ṣe ó ń takò òfin ọlọ́wọ́ bá tàbí sí obìnrin tó ṣe fún bẹnu àtẹ́lù pé yẹn fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ó ń takò àṣẹ ọlọ́wọ́ ọba ẹlẹ́ṣẹ̀ ni so kámọ́ àti ìsọ ọkùnrin kí ló kàn wọ pẹ̀lú ẹ̀rí tóbìnrin máa ń gbárata tàbá sọ pé ó ń takò ìrànfẹ́ pé kóhun jẹ́ lẹ́ṣẹ̀ bó wà lọ́kùnrin tó ń ó wà sọ di iṣu ni kò ń ṣe wọ́n ló kàn á rí pẹ́ṣẹ̀ tí ó tún ṣe kíni yóò tún wọ́ọ̀sì ju tóbìnrin lọ èyí tó tún wá wọ́ọ̀sì jù yẹn lọ ní káwárá wọn tó ṣe wípé àwọn gan fúnra wọn ò gbádùn ìyàwó kan ló lóun nílé o ṣùgbọ́n yálàyà onízìnà ni ó ń ṣe ìyálàyà zìnà pẹ̀láwọn obìnrin ibi tó ṣe zìnà rẹ̀ dé gbogbo àwọn ọmọ ọlọ́mọ ló ti fẹ́ báyé wọn jẹ́ àwọn ọmọbìnrin yóò máa lọ kámpọ́ọ̀sì káàkiri máa lọ káàkiri máa báyé wọn jẹ́ and the same person mẹ́rin tí ó máa kíkì ègéǹsì à ń fẹ́ àwọn méjì ó dẹ̀ ń báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ní àmọ́yé ọmọ míì tó ti so a rí pé eléyìí ni ẹ̀ṣẹ̀ tí ẹ tún wọ́ọ̀sì ju ẹni tó ṣe wípé òun takò ṣùgbọ́n kò ṣe zìnà ìyàwó ẹyọ kan náà lónìí kò súnmọ́bìnrin ní rí lẹ́yìn ìyàwó rẹ̀ ṣùgbọ́n ẹni tó ń báyàwó níyàwó kò máìndì àti ìyàwó níyàwó àti ọmọbìnrin tí ó lọ́kọ rí kò máìndì anyone ṣùgbọ́n ni ó mọ̀ bá fọ́nfọ́n tẹni tó ṣe pé ni tó ń takò à ń fẹ́yàwó méjì so eléyìí ẹlẹ́ṣẹ̀ ńláńlá òun ni òun so abẹ́lọ́wọ́ba subhanahu wa ta'ala kó ṣàánú ọkú fún wa ní àgbọ́yí rẹ̀ kò jẹ́ kárí ìyọnu rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم عليكم السلام ìbéèrè ni wípé ní àwọn mọ́ṣálásí ní ibi tí ìmáàmù máa ń ti ń kírun tí máa máa dúró sí láti kírun bí irú tí mo wà yìí ṣùgbọ́n a máa kọ́ kíní tí ó ga sókè díẹ̀ tí ó lè tó bí one eh, bí tó lè tó nǹkan bí abẹ́ kúbìtì kan bí ìgúnpá kan bóyá ibi ilé tó bí ábí 20 cm àbí jù bẹ́ẹ̀ lọ so ibi ilé tó bí ábí 20 inches so jù bẹ́ẹ̀ lọ ni ṣáàlè kírùn bẹ́ẹ̀ tán kò sí nǹkan tó sọ páà lè kírùn ní ibi tí ó bá ga jù báyìí èyí tó bá ga èyí ni tó ṣe wípé ọ̀rọ̀ wà lórí ẹni yíò ní tí ọ̀rọ̀ wà lórí tó bá ga gan ṣùgbọ́n bẹ́ẹ̀ pé gíga rẹ̀ náà gíga kékeré ni tó ṣe pé less than a cubic. òun ni nǹkan ẹyẹ òun ṣe tó ga lọ títí a lè kírun ní irú àyè yẹn ṣùgbọ́n yìí tó bá ga tó bá ga gan ṣe a lè kírun bẹ́ẹ̀ bá a lè kírun bẹ́ẹ̀ kò dáa ká kírun bẹ́ẹ̀ ṣòtòrí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ ammannas falayakun fi makanin arfa min makamihi ẹni tí ó bá fi lè lídì àwọn èèyàn nírun kó mọ́ dúó sáyè tó ga jù ti ti wọn lọ kó mọ́ dúó sí àyè tí ó ga jù ti ti wọn lọ so ìbéèrè wa ni wípé kílétà sọ wípé tó bá ṣe pé kò ga púpọ̀ ó lè ṣe kí ó lè kírun bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn malikiya wọ́n gbà wípé anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun náà ti kírun níbi tó ga níbi mímbàrí rẹ̀ tí ó jẹ́ bí three steps so anábì masallá asalam ni ó máa kírun ní orí ibi step níbi mímbàrí ẹbí irú eléyìí tó wà nílẹ̀ níbà yìí yóò dúró lórí ẹ̀ tó wá fẹ́ ṣe ìforíkanlẹ̀ yóò sọ̀kalẹ̀ yóò wálẹ̀ ló wà fi orí kanlẹ̀ níbi ìpìlẹ̀ mímbàrí yẹn anábi sọ́lá sọ́lọ́mọ́wá sọ ipé ìnáma sọ́nà àtò àárá lítà alẹ́mú sọ́láàtì anábi sọ́lá sọ́lá ní mo ṣe tí mo ṣe yìí lítà alẹ́mú yàní lítà

ṣùgbọ́n ìjọba ẹkọ́ gagan ẹ̀hẹ́n eléyìí kò bá mú eléyìí kò bá mú tó bá gagan ṣùgbọ́n pẹ̀lú ẹ̀nà tó bá gagan náà ṣé ìrùn yẹn lálàáfíà bí ó lálàáfíà tàbá kiri ẹ̀yìn rẹ̀ èmi ò ma àwọn àfáàtà ní ìrùn yẹn ò lálàáfíà ìrùn yẹn ṣe kí ó ní àlàáfíà ṣùgbọ́n nǹkan tí ó dáa ni sọ Allahu a'lam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته